أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò alimuflihun eléyìí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódùn ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ a bẹ̀ àlékún àgbéga máa fún ilé ẹ̀kọ́ náà àti àwọn olùdarí rẹ̀ jẹ́mọ̀ tó bá rí bẹ́ẹ̀ a tún ti dé wa àwọn akẹ́kọ̀ọ́ wa náà wọ́n wà pẹ̀lú wa ní ibi tí wọ́n ti ń gba wọn wa sílẹ̀ ní ibi yìí àfọwọ́ abdulkudus abdulrasaq òun ni yóò fún wa ní àyọkà láti inú alukoran lónìí ní tí habiba ibrahim tí yóò ka àdìfì fún wa yunus sulaiman ó wà pẹ̀lú wa wàlíyà adékúnlé òun náà wà níbí abdullahi abdulaziz kò gbẹ̀yìn bákan náà ni adigun abdulmalik gbogbo wọn ni a jọ wà ní ibi ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò náà pẹ̀lú àyọkẹ́ láti inú alukoran látẹnu abdulkudus abdulrozak bisimilah. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wal 'asr innal insana lafi khusr إلا الذين آمنوا وعملوا الصالحات wàtàwàsọ́wù bíláàkì wàtàwàsọ́wù bí sọ́bẹ̀. ọlọ́run bá ní ṣe àlékún àlùbáríkà fún akẹ́kọ̀ọ́ náà báyìí ẹ jẹ́ ká tún gbọ́ kíkà láti inú hadith eléyìí tí habiba ibrahim tí yóò ṣe fún wa bismillah. an abi yaala shaddad ibn aus radiyallahu anhu an rasulillahi sallallahu alayhi wa sallam qala. إن الله كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا الكتلة وإذا ذبحتم فأحسنوا الذحبة وليحد أحدكم شفرته وليرح ذبيحته رواه مسلم Translation from the Hadith Abu Yala Shaddad ibn Aus radiallahu anhu narrated that Allah's messenger, peace be on him, said, Verily, Allah has prescribed goodness in everything. So when you kill, kill in the good manner, and when you slaughter, slaughter in the proper manner. Each of you should sharpen his knife and give ease to the animal he is slaughtering. Transmitted by Muslim. Lessons from the Hadith Islam enjoins goodness in every aspect of human life. Two, it teaches us to be kind even to animals. Three, it encourages sharpening of one's knife before slaughtering so as to minimize the pain of slaughtering for the animals. Four, it discourages ill treatment of any kind. Five, it prevents us from slaughtering animals in the correct way. Six, Islam legislates capital punishment for certain offences but unreasonable ground. Seven, He teaches that our noble prophet, peace be on him, is a prophet of mercy for all the creatures of Allah. ọlọ́run bá ní ṣe àlékún àlùbáríkà fún akẹ́kọ̀ọ́ náà fún àdìsí olówó iyebíye tọ́jẹ́ pàlàyé rẹ̀ kún kẹ́kẹ́ tí ó kà fún wa. ní báyìí a máa tẹ̀síwájú lórí àlàyé tí à ń ṣe lọ lórí ọ̀rọ̀ àdúà torí pé oṣù tí a wà yìí náà rèé oṣù gbígbà àdúà ni oṣù tí òru gbígbà àdúà láìlátùl kọ́dìr tó wà níbẹ̀ oṣù tí itikaf àsìkò gbígbàdúà tó wà nínú rẹ̀ kọ́lọ́n kó gba àdúà ẹnìkọ̀ọ̀kan wa ibi tí a dúró sí lánàá òun ni àwọn àsìkò eléyìí tí ọlọ́run bá lékè ọlá tó máa ń gba àdúà á wà á ṣàlàyé fúnra wa àṣé èèyàn lè ṣàdúà tọ́já sí wípé àìlò àwọn ẹ̀kọ́ eléyìí tó rọ̀ mọ́ àdúà ó lè fa kádùá ọ̀mọ́ gbà àìlò àwọn ẹ̀kọ́ eléyìí tó rọ̀ mọ́ àdúà ó lè má jẹ́ kádùá ó ṣiṣẹ́ eléyìí tó yẹ kó ṣe àìlò àwọn ẹ̀kọ́ eléyìí tó rọ̀ mọ́ àdúà ó lè sọ̀yàn di ẹlẹ́sẹ̀ àbẹ́ni tọ́lọ́run bá àlékè ọlọ́mọ bínú sí kọ́lọ́n kó sọ èmi àtìyín kúrò níbi eléyìí ẹ̀ wá jẹ́ ká mu ní ọ̀kọ̀ọ̀kan alákọ̀ọ́kọ́ nínú àwọn ẹ̀kọ́ tí ó rọ̀ mọ́ àdúà ni wípé ẹni tó fẹ́ ṣe àdúà al-ikhlasu lillah kọjá sí wípé yóò ṣe àdúà nítorí tọlọ́run àti fún ọlọ́run ọba àlékè ọlá nìkan ṣoṣo kí la gbàlérò pẹ̀lú eléyìí ẹni tó fẹ́ ṣe àdúà kò gbọ́dọ̀ pé nǹkan míì nínú àdúrà rẹ̀ ẹni tó fẹ́ ṣe àdúrà kò gbọ́dọ̀ pé orúkọ àlìjànú nínú àdúrà rẹ̀ ẹni tó fẹ́ ṣe àdúrà kò gbọ́dọ̀ pé ó kọ àwọn ànábì ọlọ́run nínú àdúrà rẹ̀ ẹni tó fẹ́ ṣe nínú àdúrà rẹ̀ bí kò ṣe pé ọlọ́run bí kò ṣe àwọn ànábì bí ni yóò máa pè nínú àdúrà yóò sì ṣe àdúrà yẹn nítorí pẹ̀lú àníyàn tó mọ́ eléyìí ní ọ̀jẹ̀ kádùá kọjẹ́ ìjọsìn eléyìí tá a ti ṣe kíni o tá a ti ṣe àlàyé rẹ̀ kọjá ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ẹ̀kọ́ eléyìí tó rọ̀ mọ́ àdúà òun náà ni alijasmo fi dọ́à wàlìyẹ̀kín alàlọ́ ìbèlè ìjàmbá kí mùsùlùmí tó ń ṣe àdúà kó ní ìpinnu ẹ̀mí kí mùsùlùmí tó ń ṣe àdúà kó mọ̀ wípé àdúà tóun ń ṣe yìí kó lámọ̀dájú pọ́lọ́wọ́n bá àlékè ọlọ́gbà ẹni tó ń ṣe àdúà ẹ̀ ṣáàjà ṣe é tó bá kú ọlọ́run ó lè gbà tó bá wọ ọlọ́run ó lè má gbà mùsùlùmí èèmọ̀ ṣe àdúrà báyìí mùsùlùmí ò ní pinnu ẹ̀mí ni pé àdúrà tí mò ń ṣe yìí sẹ́ ọba tó jẹ́ Allah tó jẹ́ adẹ́dá mi yóò gba àdúrà náà fún mi ó sì dá mi lójú pé kò ní ṣe kíni o kò ní jẹ́ kí n ká ọwọ́ mi padà lófo eléyìí wà nínú ẹ̀kọ́ torí pẹ́ni tó fẹ́ ṣe àdúrà gan tó ti rò pàdó òun lè mọ́ gbà ó ti wà defeated òun gan ti mọ̀ pé àdúrà òun ò lè gbà nìyẹn ṣùgbọ́n ọlọ́run ọba ọba àlékè ọlá kèé sọba òun kèé sọba tọ́já sí wípé n ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ kéré ọba táwọn nǹkan ńláńláńláńlá ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ òun ni a gbìyànjú a nípinnu ẹ̀mí bákan náà alilhafi dua wal asmofil masala ẹni tó ń ṣe àdúà yóò jẹ ẹnìkan tọ́já sí pé yóò tẹ̀ ń pẹlẹ má dua kèé ṣe wípé mo ti ṣàdúà díẹ̀ àdúà mi ọ̀wà àgbà yóò bá gbé àdúà jùlẹ̀ ó dàbí ẹni tó ń pẹ́ kànga ni ó bá ń gbẹ́ kànga kànga kọ̀ọ̀kan omi kànga ń jìn kọ̀ọ̀kan omi ó kù díẹ̀ tí kànga ọ̀kan omi ọba tún wò pé ilé ilé yóò lómi nú ọba tún bẹ̀rẹ̀ ilẹ̀ míì ọba tún gbẹ àṣẹ mùsùlùmí yóò mọ̀ gbẹ́ ilẹ̀ yẹn tí yóò fi kan omi ni yóò mọ̀ ṣe àdúà tọ́lọ́wọ́ fi fi àdúà rẹ̀ lọ́wọ́ ni torí pa àti nínú hadith eléyìí tí imaamu ahmed àti imaamu hakim àti tirimidi tí wọ́n gbà wá gbígbà àdúà ó pín sóríṣiríṣi ọ̀nà ẹrú ọ̀bẹ ọlọ́run ọba àlékè ọlá nígbà míì bíbẹ lọ́hùn tọ́bẹ lọ́hùn ọlọ́run lè fi lọ́wọ́ èyí ò ní kí máa wo kálukú wa gbogbo tá à ń bẹ lọ́hùn kọ́lọ́hùn kò fi lé wa lọ́wọ́ nígbà míì ẹrú ọmọ ọbẹ ọlọ́run ọba àlékè ọlá ṣùgbọ́n nǹkan tọ́já sí wípé ọbẹ ọlọ́run ọba yẹn ọlọ́run ọba fi ṣe kíni o anyedfa anhu mina so yóò wà bá a fi ṣe kíni o yóò fi ti aburú sọnù irú atọ́já sí pé ó ṣe déédéé bádùá yẹn náà ṣe lágbára tó tọ́bajá sí pé àdúrà tó ṣe ọlágbára ní kíni o eighty percent aburú eighty percent àdúrà yẹn ọba ti dànù ọlọ́run á máa ṣe bẹ́ẹ̀ fún nígbà míì ìgbà míì sì rèé ọlọ́run á máa báyàn á ń yà dákìrọ̀ aláhùfẹ́ àkìrọ̀ ọlọ́run á máa fi àdúrà nígbà tó pé ìjọsìn ni yóò wá kó ládàá rẹ̀ jọ yóò wá fi pamọ́ de ẹrú ẹrú ọ̀wá rí wípé a òun làlùjẹnú òun tó báyìí òun làlùjẹnú òun ga tó báyìí ọlọ́run á tún máa ṣe bẹ́ẹ̀ tí yóò bá ẹrú fi àwọn àdúrà rẹ̀ pamọ́ nínú sẹ́ẹ̀rẹ̀ rẹ̀ típò rẹ̀ ó fi wá ga ní àlìjánná àsẹ́ni tó ń ṣe àdúrà kò gbọ́dọ̀ sọ pé mo ti ṣe àdúrà yìí ní í ṣe mọ́ yóò máa ṣe lọ òun ni tí yóò fi kan omi tọ́lọ́run bá àlékè ọlá tí yóò fi fi nǹkan tí ń fẹ́ lé lọ́wọ́ kọ́lọ́run kò fi nǹkan tá à ń fẹ́ lé ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ bákan náà ara àwọn ẹ̀kọ́ eléyìí tó rọ̀ mọ́ àdúà òun ni pẹ́ni tó fẹ́ ṣe àdúà kọ́ wà ní ìmọ́ra kọ́ wà ní ìmọ́tótó pàápàá jùlọ kó jẹ́ ẹni tó já sí wípé àwọn ẹ̀gbin ńláńlá kò sí lára rẹ̀ àwọn ẹ̀gbin ńláńlá bóyá bíi jẹ́nàbà àwọn ẹ̀gbin ńláńlá bíi haidu àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mùsùlùmí tó fẹ́ ṣe àdúà ọ̀dà akọ́ wà ní ìmọ̀ra lẹ́ni tọ́já sí wípé yọ́ wà ní ìmọ̀tótó pẹ̀lú kó pẹ̀lú kó aṣọ tó dáa gbogbo eléyìí ara àwọn ẹ̀kọ́ eléyìí tó rọ̀ mọ́ àdúrà tá a gbọ́dọ̀ fi ṣeré òun ni bákan náà ẹni tó fẹ́ ṣe àdúrà ṣe afẹ́ fún kọjá sí pé àwọn mọ̀kọ́ dìmọ́tùlẹ̀ ìjábà àwọn nǹkan kan tí máa ń jẹ́ kádùá ó gbà nínú ntaari àkọọ́lẹ̀ rẹ̀ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tì síwájú àwọn nǹkan bíi kíni bíi kó ṣe àfọ̀mọ́fọ́lọ́hún kìí ṣe pé èèyàn ọ̀fẹ́ tọrọ kan lọ́dọ̀ ọlọ́run yọba ní pé ìwọ ọlọ́run ọyá kọ́lé fún mi o ìwọ ọlọ́run jẹ́ ìrìnàgbè gambi iṣẹ́ o ìwọ ọlọ́run jẹ́ kí irun mi ọmọ lọ déédéé o èèyàn ọkọ̀ ti àwọn nǹkan kan síwájú ni bí ẹni tó fẹ́ bá àyàn sọ̀rọ̀ ẹ̀lò ẹ̀lò yẹn gan kọ́ lọ̀rọ̀ tá a fẹ́ bá àyàn sọ ìtọ́ tẹ̀lé ẹ̀lò òun gangan ni ọ̀rọ̀ àwọn nǹkan tá a tì síwájú fọlọ́run ara rẹ̀ ni àtẹ̀síbíì àwọn tó ní í ṣe pẹ̀lú àfọ̀mọ́fọ́lọ́n ìwọ tó fẹ́ ṣàdúà mọ́sàárẹ̀ tọrọ ń tọ̀hún fẹ́ àṣekọ́kọ́ ṣàfọ̀mọ́fọ́lọ́n subhanallah wa bihamdihi subhanallah alazim subhanallah walhamdulillah wàlá ilá ayélujára wàlá akbar àṣàfọ̀mọ́fọ́lọ́n wa tahmidi wa ta'lil wa sana alallah àdùpẹ́ fọ́lọ́n alhamdulillah bẹ́ẹ̀ náà ni gbólóhùn la ilá ayélujára thumma salatu ala rasul ẹni tó fẹ́ ṣàdúà wọ́n fẹ́ kó ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣàlátù fún ànábì wa muhammad wa sallam ara ti máa ń fa kí àdúà òun ni eléyìí bákan náà ẹni tó fẹ́ ṣe àdúrà wọ́n fẹ́ kó tọrọ àforíjìn lọ́sọ́dọ̀ ọlọ́run torí pé ẹrú ẹlẹ́ṣẹ̀ ni wá nínú ọmọ wa ní òòlì ìjábà ara àwọn tí èsì jẹ́ kádùá ọ̀gbà òun ni ẹ̀ṣẹ̀ àṣé ìwọ tó fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ òbí rẹ tó ní bàbá mi mo mọ̀ pé ẹran mi ń ṣe lánàá mi ìjẹ́ o inú mi sì bàjẹ́ gidigidi pẹ̀lú àṣẹ ọlọ́run ní í ṣe bẹ́ẹ̀ mọ́ ìwọ gan ti kọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ bàbá òun lè rò pé ọ̀dà ọ̀wájú fún ọ ní tó béèrè okùtì lóò ní ṣe bẹ́ẹ̀ mọ́ a wà jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa níwájú ọlọ́run ọlọ́run bẹ́ẹ̀ ṣe bàbá wa ń tà ń sọkọ́ yẹn ṣùgbọ́n tá à ń ṣàlàyé ni wípé ẹni tó fẹ́ gba nǹkan a máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa lọ́dọ̀ ọlọ́run pé wọ ọlọ́run ẹlẹ́ṣẹ̀ ni mí mo gbà wípé kí ni o mo ti ṣẹ̀ ìwọ ọlọ́run ọba àlékè ọlá a tọrọ istigfar lọ́pọ̀lọpọ̀ eléyà tó máa fa kọjá sí wípé kí ni o àdúrà tá a bá ń ṣe a máa tètè gbà níwájú ọlọ́run ọba ẹni tó fẹ́ ṣe àdúrà ṣe nínú àwọn nǹkan tó gbọ́dọ̀ mójútó ni àtàdádúlù wàtàdọ́rò wàlùkùdù wàlùkùṣù ìlàlà yóò yẹpẹrẹ ara ẹ̀ fọlọ́n yóò jura rẹ̀ lẹ́fọlọ́n kìí ṣe pé èèyàn fẹ́ ṣe àdúrà níbi ó ti ń ṣàdúrà ibẹ̀ ló ti ń browse ibi ó ti ń ṣàdúrà ibẹ̀ ló ti ń facebooking ibi ó ti ń ṣàdúrà ibẹ̀ ló tún ti ń kọ lẹ́tà ibi ó ti ń ṣàdúrà ó tún receive phone call ibi ó ti ń ṣàdúrà bẹ́ẹ̀ lọ́mọ gúgúrú àtẹ̀pàṣẹ́nu yóò túmọ̀ sí pé irú eléyìí kò yẹpẹrẹ ara rẹ̀ fọlọ́n tá a bá fẹ́ gba nǹkan lọ́dọ̀ àwọn tá a mọ̀ pé ẹni ńlá ni wọ́n sáà lè ṣe bó ṣe wà níwájú wọn ká tó wá sọ pé Allah ọba tó dá gbogbo ẹ̀dá á yẹ pé rárá níwájú ọlọ́run èyí ò túmọ̀ sí pé ẹni tí ń ṣàdúà kò gbọ́dọ̀ sọ̀rọ̀ ní tá à ń sọkọ́ yẹn èyí ò túmọ̀ sí pé ẹni tí ń ṣàdúà kò gbọ́dọ̀ ṣe nǹkan míì ṣùgbọ́n nǹkan tí ó fi hàn pé ayẹpẹrẹ ara wa fọ́lọ́run ọba àlékè ọlá òun ni ìṣesí tá a wà nígbà tá a bá ń bẹ ọlọ́run ọba àlékè ọlá bákan náà ẹni tó fẹ́ ṣe àdúà ohun rere ó gbọ́dọ̀ wà bainal makhafata jahar ohun rẹ̀ ọ̀gbọ́dọ̀ lóòkè lẹ́ni tí ó dàbí ìgbà téèyàn ń pariwo mọ́lọ́run àbí èèyàn ń pa ọlọ́run láṣẹ yóò wà láàrin méjì òun ni torí pọ́lọ́run ọba àlékè ọlọ́ọba tá à ń pè kìí ṣe ọba adití bẹ́ẹ̀ ni kìí ṣe ọba afọ́jú ẹni tó fẹ́ ṣe àdúà nínú ẹ̀kọ́ àdúà ni wípé kó máa rìpíìtì kó máa tún àdúà yẹn wí àdúà àwùsàlàsàn torí arákọ̀ọ́lẹ̀ látọ̀nà bí ìsàlà pé tó bá ń bẹ lọ́hùn a máa tún àdúrà yẹn wí lẹ́ẹ̀mẹ́ta ìwọ ọlọ́run ọba àlékè ọlá ṣàánú mi o ọlọ́run ṣàánú mi o ọlọ́run ṣàánú mi o tá a bá wí lẹ́ẹ̀kan ọlọ́run ọba ti gbọ́ ṣùgbọ́n ìgbà táwa náà ń pè èèyàn pé ṣé ẹ gbọ́n tí mo sọ fún yín ẹ̀ẹ́mélòó mo pè ọ́ ẹ̀ẹ́mélòó mo pè ọ́ ó dẹ̀ ẹ̀ẹ́mélòó ọlọ́dẹ̀ ẹ̀mẹ́ta ọlọ́run ọba àlékè ọlárè ó fẹ́ ká tó máa tún àdúrà yẹn pààrà kìí ṣe pọ́lọ́run ọba ọ̀gbọ́ lẹ́ẹ̀kan tá a wí ká tún àdúrà pààrà bí ẹ̀mẹ́ta ara àwọn ẹ̀kọ́ tá a rẹ́rìí ẹ̀ látọ̀dọ̀ ànábì wa sallallahu alaihi wasallam pé máa ń jẹ́ ká dùn ọ̀gbà òun ni bákan náà ẹni tó bá ń ṣe àdúà afẹ́ fún kọjá sí pé kó tẹ́wọ́ rẹ̀ síwájú ọlọ́run ọba àlékè ọlá àti àwọn ẹ̀kọ́ míì tọ́já sí wípé ìwọ̀nba àsìkò péréte tí a ní kò lè gbà wá abẹ́ ọlọ́run ọba àlékè kó gba àdúà ẹnì kọ̀ọ̀kan wa ilé ẹ̀kọ́ mufiliun high school ládùúgbò muslim àwọn ni wọ́n ṣe onígbọ̀wé ètò yìí a lè fẹ́ pè wá sórí aago ká wá sórí zero eight zero five two six one five three zero eight wá sí àwẹ̀ wa sátidé kejì òun náà ní twenty seven six àmọ́ retí kálukú wa o asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.